ìlọ́bó olówó pé kó fún wa ń zàká kò sí nǹkan tó burú ń bẹ àmọ́ lójú ti jura wa lọ ẹlòmíì yóò lọ bá ẹgbẹ́ aláàjì ẹgbẹ́ tí wọ́n fẹ́ yọ zàká yín o tó bá jẹ́ pé ẹni tó wà qualified ni torí pé ìṣe kan tó tún kú táǹsì kọ́lọ́ wa kó ṣàánú wa ò ní pé brothers mi gan ojú ò tì wọ́n ẹlòmíì àmọ́ sẹ́ndì mẹ́sẹ̀gì sí nǹkan lé fún un àtàjẹ́ àtọmọ àwọn òtí jẹun sàwúrò àwọn òtí jẹ bó ṣe mọ̀ wá ń ṣe káàkiri òun náà ti wá rí kíní ẹni lucrative business ẹlòmíì àní kọ́ra kó ṣe five hundred naira sẹ́ǹsì mi tó bá gba five hundred naira five hundred naira sẹ́yìn tó sẹ́ndì mẹ́sẹ̀gì sí at the end of the month ni ó lè máa realize bí i one hundred thousand naira bí jù bẹ́ẹ̀ lọ tẹlomi tó ń laagun níbi iṣẹ́ òri tẹlomi tó mú níṣẹ́ ń sìn yẹn àtobìnrin àtọkùnrin kò wá sí tìjú ṣùgbọ́n ẹni tó ṣe yí pé kò ṣe irú arúmọjẹ báyìí tó yẹ pé jẹniúlì ló ní ìdí nǹkan yìí ni ò lè gbọ́ bùkátà ara rẹ̀ ojú òwádìí ó wá bá olówó kò sí nǹkan tó burú mi pé kó fún ṣùgbọ́n ẹlòmíì ahoma ntiju ntiwa nanim sallallahu alaihi wasallam belaysa almiskin bi hadha tawaf alladhi tarudduhu lukmatun aw lukmatan miskinu tọ́lọ̀ ń sọ kọ́ ni tọ̀wáàfù yìí ẹni tó máa ń lọ ń bá àwọn èèyàn káàkiri tó yẹ pé tẹ bá ti fún un lókèlè kan òkèlè méjì yóò miskin alladhi la yajidu ghina yughnihi miskinu gan miskinu gan ó lẹ́yìn tó ṣe pé in tó rí òdo kò gbọ́ bùkátà rẹ̀ bákan náà ẹni yìí nìyí wàlá ìtàfọ́tọ́nù la àwọn èèyàn ò mọ̀ fàlùtàsọ́dàkà aléyìí tó fi wá ṣe sàdákà fún kò lè béèrè ojúmọ́ ń tì ẹlòmíì mẹ́rin pé ó ní bùkátà ah luxury kọ́ ń sọ bùkátà ọ̀rọ̀ oúnjẹ ọ̀rọ̀ ibi tá a sùn kò ní agbára rẹ̀ ṣùgbọ́n ó jẹ́ ẹni tó ṣe pé ó jẹ́ aláṣàjẹ gan àti tọrọ lọ́wọ́ yóò ní lára ìwé èèyàn bẹ́ẹ̀ ló yẹ kéèyàn máa ṣàánú jù ẹ̀rọ sọ pé miskinu gẹ́gẹ́ nìyẹn sórí tí ò lójútì tó wá ń bẹ̀ yẹn yẹn gan kọ́ ni miskin oníkámọ̀ fún wo tó wáyé pé àkẹ́fin wípé tá a bá ti kẹ́fin pé n tó fi ń ṣiṣẹ́ nìyẹn ẹni tá a bá ti kẹ́fín pé n tó fi ń ṣiṣẹ́ nìyẹn ká mọ̀ fún torí pé àtàsáwùrù ló ń ṣe yẹn professional backing, Islam dẹ̀ lòdì sírù nǹkan bẹ́ẹ̀ sọ pé kẹ́fín yẹn ṣe jẹ́.